ẹ̀yọ̀ kan jókòó ayé ọmọ yín bàjẹ́ lọ lójú yín síbi àwọn ẹgbẹ́ yín tó kù ṣe bó ṣe ń ṣe ní bó ṣe ń wọ ọmọ wọn níran ni káyé ẹ̀ fi bàjẹ́. ṣó fẹ́ gbọ́ mi lè lọ gbàjẹ́ tìtorí tiẹ̀ o mi lè tójú bọlé o. kí ló ṣe ṣé wàá tó láti rí mi bó ṣe máa ń ṣe nìyẹn ó ń ṣèrànràn ni. ta ló á lè máa ṣe ìrànlọ́wọ́ máa wá lọ́wọ́ àpọ̀lẹ̀kùn máa wọlé onílé. ọmọ yìí kò ní ogún ìdílé o kódà tí ẹgbẹgbẹ̀rún ọkùnrin tó bá ń fi àyà lu àyẹ yóò sọ wọn dolo sí ni o. I'm ah, ah. searching all around for me o ti níyàwó o dẹ̀ ti bímọ o fẹ́ fi mí ṣèyàwó kejì ni hell no. but it hasn't gotten to this. nígbà tí mo dúró bí tẹ̀ sọ pé it hasn't gotten to this èmi lè ń rí fast as this. ẹ kí ni bẹ́ẹ̀ tọ́ ìbáṣọ náà ṣe ń sìn òun ló yọ lẹ́ẹ̀ náà pé dádì mi wà láyé ẹ máa jókòó ẹ máa nọ sẹ̀sẹ̀ sórí tébù ni àwọn ẹgbẹ́ yín tó lọ ṣiṣẹ́ ẹ̀yin máa bíbẹ̀ máa pàṣẹ ni ẹ abẹ́ mi wọ́n tí mo fẹ́ tí mo fẹ́ o ẹ bàbá mi wọ́n yẹn wàhálà ni o ìwọ lọ kí ni gbogbo ilé ìbá sìn. ọmọ tí mo bínú mi ló sọ̀rọ̀ síbi kàṣàkàṣà báyìí. ẹ tẹ́ mọ́ ṣe náà nìyẹn kẹ́ máa sunkún egbére kẹ́ máa tẹ́wọ́